ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń wo móhùnmáwòrán Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣogúnrẹ́ ẹni kejì àbíọ́nà ló ń tọ́pin ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. àgbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Nàìjíríà Samuel Kalu ti lùgbàdì àrùn búburú asolóògùn dèkéni COVID-19 Sekinat Raji Ọláìdé jábọ̀ ẹ jẹ́ ká gbọ́. agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú nínú ikọ̀ Bordeaux tó sì jẹ́ ọmọ Nàìjíríà Samuel Kalu ti lùgbàdì àrùn COVID-19 èyí tó fi jẹ́ kí ó di ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ Super Eagles kejì tó ti ní àrùn náà lẹ́yìn Paul Onuachi ọmọ ilẹ̀ Nàìjíríà ọ̀hún ti wà ní ìyàsọ́tọ̀ ní orílẹ̀-èdè France láti ìgbà tó ti dé láti apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ sórílẹ̀-èdè ọ̀hún padà bẹ́ẹ̀ ni AFP fìdí rẹ̀ múlẹ̀ pé Kalu ni agbábọ́ọ̀lù tí ikọ̀ rẹ̀ kéde wípé ó ti kó àrùn COVID-19 ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún yìí bí ó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ náà kò sọ orúkọ agbábọ́ọ̀lù ọ̀hún nígbà tí wọ́n ń ṣe ìkéde wọn. agbábọ́ọ̀lù náà ti pàdánù ọ̀pọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ikọ̀ rẹ̀ láti ìgbà tí wọ́n ti ṣí àwọn àgọ́ tó sì ṣeé ṣe kí ó má kópa nínú ọ̀pọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tí ikọ̀ rẹ̀ yóò ṣe pẹ̀lú àwọn ikọ̀ mìíràn. Kalu ni ìrètí wà wípé yóò darapọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó kù ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí bí ara rẹ̀ bá ti yá. Ẹ̀wẹ̀ Paul Onuachi tí àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ fi hàn pé ó ti ní àrùn náà tẹ́lẹ̀ ni ó ti gba ìmúláradá báyìí ẹ̀wẹ̀ lásìkò ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Cup of Nations Egypt nínú ọdún 2019 ni Kalu ti dédé ṣubú lulẹ̀ tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ní ibi tí wọ́n ti sọ wípé ara rẹ̀ ti gbẹ. Sekinat Ọláìdíraju. ẹ káàbọ̀ padà kọmíṣánná fún eré ìdárayá àti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmí Lawal sọ wípé ìwádìí yóò wà lórí ikọ̀ agbábọ́ọ̀lù Ọ̀ṣun United ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá ní ìpínlẹ̀ ọ̀ṣun yẹmi lawal ti sọ wípé ìjọba ń ṣe ìwádìí ẹni tó ní ikọ̀ agbábọ́ọ̀lù tó yẹ kí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ náà ìyẹn ikọ̀ ọ̀ṣun united football club lawal sọ eléyìí di mímọ̀ lásìkò ìbéèrè àti ìdáhùn tí ó ṣe pẹ̀lú àwọn olólùfẹ́ eré ìdárayá àti àwọn oníròyìn ó tún ní ẹ̀ka eré ìdárayá yóò gba àtúntò tó yẹ kí ìtẹ̀síwájú lè bá ẹ̀ka náà gbà ní ìdákọ́ńkọ́ tí wọ́n sì ń fi orúkọ ìjọba ṣe bójúbójú lórí rẹ̀ ọ̀rọ̀ ẹni tó ní ikọ̀ agbábọ́ọ̀lù Ọ̀ṣun United ti ń jà ròyìn nítorí ìwádìí fi hàn pé àwọn ènìyàn mẹ́rin kan ló lọ́ọ́ fi orúkọ rẹ̀ sílẹ̀ pẹ̀lú àjọ tó ń forúkọ àwọn orílẹ̀-èdè sílẹ̀ ìyẹn Corporate Affairs Commission CAC èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò sì mọ ohunkóhun nípa rẹ̀ làwọn àtúni ìwádìí fi hàn wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún jọ dáwó papọ̀ fi orúkọ ikọ̀ náà sílẹ̀ pẹ̀lú àkọsílẹ̀ owó tí wọ́n dá papọ̀ tó jẹ́ mílíọ̀nù márùn márùn-ún náírà ọ̀kọ̀ọ̀kan àwọn méjì dá mílíọ̀nù kan àbọ̀ náírà ìyẹn one point five million naira nígbà tí àwọn méjì tó kù náà dá mílíọ̀nù kọ̀ọ̀kan náírà ó ní ẹnìkan tó ń jẹ́ bádẹ́rìnwá lawal abiola àti gbóyèga wà lára àwọn orúkọ tóun rántí tó lọ́ọ́ fi orúkọ ikọ̀ agbábọ́ọ̀lù tó yẹ kó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun sílẹ̀ pẹ̀lú àjọ CAC kọmíṣánná fún eré ìdárayá àti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun náà tún tẹ̀síwájú wípé ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó ń jàròyìn wípé gómìnà t tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ náà olóyè Bísí Àkàndé ló ta ikọ̀ ọ̀hún fún àwọn ènìyàn yìí ó wá ní àwọn yóò mọ àwọn tó rà á àti ọ̀nà tí wọ́n gbà tà á fún wọn Sekinat Ọláìdíraji. ẹ káàbọ̀ padà ẹgbẹ́ àwọn olùkọ́ ní Florida lórílẹ̀‐èdè United States ti gbé ìjọba wọn ìyẹn gómìnà wọn Ron DeSantis àti àwọn aláṣẹ ìjọba mìíràn lọ sí ilé ẹjọ́ láti dá wọn lọ́wọ́ kọ́ lórí ṣíṣí àwọn iléèwé padà nínú oṣù kẹjọ nítorí àrùn covid-19 tó ń bẹ lóde ẹgbẹ́ Florida Educational Association eléyìí tó ṣojú olùkọ́ ẹgbẹ̀rún lọ́nà ogóje ìyẹn one hundred and forty thousand teachers sọ wípé òfin ìpínlẹ̀ náà èyí tí wọ́n fi lélẹ̀ wípé àwọn iléèwé gbọ́dọ̀ pèsè ètò ààbò eléyìí tó péye àti àyíká tó ṣeé dúró sí fún àwọn akẹ́kọ̀ọ́ wọ́n sì sọ wípé àkọsílẹ̀ àrùn covid-19 ti pọ̀ jù kí àwọn iléèwé padà sẹ́nu ẹ̀kọ́ wọn lọ lásìkò tí a wà yìí Florida ṣe àkọsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá tuntun ó lé ní àádọ́ta lé ní ọ̀ọ́dúnrún ó dín mẹ́ta ìyẹn ten thousand three hundred and forty seven àkọsílẹ̀ àti àkọsílẹ̀ ikú àrùn covid-19 eléyìí tó jẹ́ àádọ́rùn-ún ninety lọ́jọ́ ajé èyí tó jẹ́ kí àkọsílẹ̀ ikú ọ̀hún lápapọ̀ ní Florida ní orílẹ̀-èdè United States di ẹgbẹ̀rún márùn-ún ó lé méjìléláàádọ́rùn-ún ìyẹn five thousand and seventy-two. Ààrẹ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Development Bank AFDB Akínwùmí Adésínà ti rọ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn Godfred Oyema láti ṣọkàn gírí bí ó ti wà níbi ìyàsọ́tọ̀ tó ti ń gba ìtọ́jú àrùn covid-19 onyema òun ló kéde lórí ìtàkùn twitter rẹ̀ lọ́jọ́ àìkú wípé àyẹ̀wò ìgbà kẹrin tó ń ṣe fi hàn gbangba wípé òun ti lùgbàdì àrùn covid-19 àti wípé òun ti ń lọ sí ibi ìyàsọ́tọ̀ fún ìtọ́jú tó péye Adésínà wá mínísítà ọ̀hún wípé Ọlọ́run yóò mú un lára dá lákòótán ó sọ wípé kí òye máa ṣọkàn akin ní ibi ìyàsọ́tọ̀ tó wà wípé láìpẹ́ láì jìnà ara rẹ̀ yóò yá gágá. olórí ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ èkìtì ọ̀gágun joe kọmọláfẹ́ ti sọ wípé ikọ̀ náà yóò lo agbára ìbílẹ̀ àti àwọn ètò ààbò ìgbàlódé láti kọjú ìjà sí àwọn aṣekúpani kóni lóhùn lọ èyí tó ń jẹ́ bandits àwọn ajínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní ìpínlẹ̀ náà Kọ́mọláfẹ́ ló sọ eléyìí lọ́jọ́ ajé ní ìlú Ẹfọ̀n Alàyè lásìkò ìlàlọ́yẹ̀ eléyìí tí wọ́n ṣe ní àwọn apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Èkìtì Ẹfọ̀n Alàyè àti ìjọba ìbílẹ̀ Ìjerò ní ìpínlẹ̀ náà ó ní ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn yóò lo agbára àti ọ̀nà ìbílẹ̀ Yorùbá láti fi kojú ìwà ọ̀daràn àti títú àṣírí àwọn oníṣẹ́ ibi èyí tó ń bá níbùbà Joe Kọmọláfẹ́ ní àìka àwọn ohun ìbílẹ̀ àti agbára tí Yorùbá ní sí ló ń fi ìwà ọ̀daràn àti àwọn eléyìí tó fi ń pọ̀ gangan ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí ó sì gba àwọn ọba aláyé àti àwọn olórí ìlú lámọ̀ràn láti lo agbára ìbílẹ̀ eléyìí tí wọ́n ní fi dáàbò bo ilẹ̀ wọn àti agbègbè tó ń ti ẹ̀mí àwọn ará ìlú wọn lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi nígbà tí kọ́mọláfẹ́ ń ṣe àpèjúwe ikọ̀ elétò ààbò tẹ àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí ọ̀nà òmìnira fún ilẹ̀ yorùbá ó fi ikọ̀ náà lọ́kàn balẹ̀ wípé àwọn yóò dáàbò bo apá gúúsù ìwọ̀ oòrùn lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi eléyìí tó ń da agbègbè àwọn ènìyàn yorùbá láàmú kọ́mọláfẹ́ sọ wípé ìgbésẹ̀ àkọ́kọ́ ni láti kọ́kọ́ gba àwọn tí yóò dàbí ọ̀tẹlẹ̀múyẹ́ fún ikọ̀ náà lẹ́yìn náà ni àwọn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí yóò máa fi imú fílẹ̀ tí yóò sì máa ta àwọn ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn lólobó bí wọ́n bá ti ń kẹ́fìn àwọn ọ̀daràn ó ní kò sí ọjọ́ orí ìyẹn eléyìí tí kò sí nínú àwọn tí yóò jẹ́ ọ̀tẹ̀lẹ̀múyẹ́ àfimúfúnlẹ̀ fún ikọ̀ àmọ̀tẹ́kùn lákòótán kọmọláfẹ́ sọ wípé ọ̀rọ̀ ìdánilójú òun ni pé àwọn aṣíwájú wọn jagun ìwà ìbàjẹ́ àti ọ̀daràn ó wá ń yí òun báyìí wípé àsìkò ti tó kí àwọn gbógun ti àwọn tó ń wọ inú oko olóko tí ó sì ń ba èrè oko àwọn àgbẹ̀ jẹ́ àti àwọn tí wọ́n fi ipá bá àwọn obìnrin àti àwọn ọmọdé lájọṣepọ̀ àti àwọn ọ̀daràn mìíràn kí àwọn rí dájú wípé wọ́n rí ọwọ́ wọn sínú kòtò òfin ìjọba. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀ẹ́.